ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يأده الله فلا مضل له من يضلل فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن أصدق الحديث كلام الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها إن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار وبعد أدوقف الله وبا إليني تو الدين يسر يعني بين إسلام ẹ̀sìn إيرانوني so níbi láti máa ń ṣàlàyé fúnra wa àwọn ntí ẹ̀sìn wa bó ṣe rọrùn tó so bó ṣe yẹ kí a ṣe gangan so adọ́lọ́wọ́n bá subhanahu wa ta'ala kó fi gbogbo wa ṣe kò ń gẹ́ ìyọnu rẹ̀ gbogbo àwọn tí akẹ́rọ pẹ̀lú wọn asalaamu alaykum wa rahmatulahi wa barakatuhu ọ̀rọ̀ tí a ń bá lọ òun náà ni ọ̀rọ̀ nípa albida'a níbi tí mo fẹ́ gbéyẹ̀wò lónìí òun náà ni aksamul bid'a àwọn oríṣiríṣi ẹ̀yà bid'a wo ní ń bẹ yẹn ni pé ọ̀nà mélòó ni bid'a pín sí yẹn ni pé àdádálẹ̀ ọ̀nà wo ló pín sí so pínpín kan ń bẹ tó ṣe pé àwọn àfáà ṣègbìyànjú lórí pípín bid'a yẹn pé wọ́n pín sí ọ̀nà márùn-ún tí wọ́n bá wo pínpín tí wọ́n pín sọ́nà márùn yìí kò lẹ́sẹ̀ ńlẹ̀ torí pé nǹkan tí kò kí ń ṣe bẹ́dà òun ni wọ́n ń pè ní wọ́n fi ń ṣàpèjúwe ẹni tí ń jẹ́ bẹ́dà so ẹni tí ó gbìyànjú eléyìí nínú àwọn àfẹ́sìn òun náà ni aiz bin abdulsalam rahimahullah òun ni ó mú ọ̀rọ̀ yìí wá ó ní àwọn bídà kan bẹ tó ṣe pé bídà ọ̀ranyàn ni àwọn bídà kan bẹ tó ṣe pé bídà haram ni àwọn bídíà kan bẹ tó ṣe pé bídíà makaruhu ni àwọn bídíà kan bẹ tó ṣe pé bídíà ẹni ó ṣàpin ní àwọn ahkamu taklifiya tó pé bídíà makaruhu ni bídíà kan bẹ tó ṣe pé bídíà ẹni ìbá mubahu ni tí wọ́n ṣàpin sọ́nà márùn-ún àwọn afa ṣàlàyé ipe àwọn bídíà yìí bídíà ìpín bá ṣe pin yẹn kò ní ẹ̀rí torí pé nǹkan mímẹ tí àwọn kà kún pé bídíà bí wọ́n bá ní pé bídíà wájibà wọn àmọ́ mẹ́rin wá wọn ni gẹ́gẹ́ bíi jamu al-Qur'an kíkọ́ al-Qur'an ìjọ so wọn ni bídà ni àmọ́ bídà dandan ni kò kí n ṣe bídà rárá kò sì ń ṣe bídà rárá sùúrù eléyìí ti clear pé ìjìmá ìpanupọ̀ gbogbo àwọn sàhábà ni inú ọ̀rọ̀ ẹ̀sìn òun náà sì ní ìpìnlẹ̀ kẹta nínú tá a máa fi ń ṣe ẹ̀rí ẹ̀sìn ìjìmá sàhábà so náà ni èyí òun tún yẹn à nídìí ẹ̀ lọ títí ní òní nínú àwọn ẹ̀pin ìpín bídà hàn òun náà ni pé bídà ó pín sí albid'atu fil aqida ṣùgbọ́n kan náà albid'atu fil ibada báyìí kan náà albid'atu fil mu'amalat bídà tó máa ń wá níbi aqida yẹn ni pé ń bi àdìsọ́kànyàn tó yẹ pé àdìsọ́kàn yẹn ó sì jẹ́ àdìsọ́kàn ẹ̀sìn tó ṣe pé yẹn wà ní nǹkan míì tó yàtọ̀ sí i tó yẹ pé yẹn ó sì máa fi àdìsọ́kàn yẹn tó sì jẹ́ pé ó sì yàtọ̀ sí ti ànábì sallallahu mú wá fún wa bóyá pẹ̀lú ọlọ́run ọba ni àbí pẹ̀lú anabi sallallahu alayhi wa sallam kí mú àpèjúwe wá ẹni tó bá ń sọ pé ọlọ́run ọba wà ní gbogbo ààyè pé kò síbi tọ́lọ́run ọba wà kò síbi tọ́lọ́run ọba ò sí tẹ́nìyẹn sì ní sínú ẹ̀mí bẹ̀ pé kò síbi ọba ò sí pẹ̀lú dáàtù rẹ̀ yẹn ni pé ọlọ́run gangan pé ọba subhanahu wa ta'ala ó ti ṣàlàyé ibi o arrahman ala al-arshi istawa ipe èmi ọlọ́run ọba òkèlè arshi ni mo wà so bákan náà àwọn àìrí pọ̀ nínú ayé al-Qur'an nínú hadith anabi tíjú kó yí wa pé ọlọ́run òkèlè arshi lọ́lọ́run ọba wà ọlọ́run ọba ní sọ ànábì eh, sallam sọ pé inna Allah yanzilu ila as-sama'i dunya fi thuluthi al-layl al-akhir ọlọ́run a máa sọ wá ká a máa sọ kalẹ̀ wá sí sánmà ayé tó bá ti di ní ìdámẹ́ta òru ìdámẹ́ta òru ìgbẹ̀yìn so bákan ń sọ nínú al ike amintu ah, man fi sama an yakhshifa bikumul ard ǹjẹ́ ní fọkànbalẹ̀ sí ẹni tó wà ní sánmà ni so àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́nu àwọn ayal Qur'an àti àwọn hadith anabi sallallahu alayhi wa sallam ibi tí mo fẹ́ sọ níbi tí mo fẹ́ lọ gẹ́gẹ́ kọ́ yìí àmọ́ ẹni tó bá ní àdìsọ́kàn pé gbogbo bí kíbi lọ́lọ́wọ́ bá wa irú àdìsọ́kàn yẹn àdìsọ́kàn bẹ́ẹ̀ dà ní pẹ̀lú ọlọ́run yẹni pé àdádálẹ̀ nítorí pé kí ni àwọn sàhábà ipe kò síbi tọ́lọ́wọ́n bọ̀ wà tó ń tẹ́ ànábì kan náà ni pé ọlọ́wọ́n bá ń bẹ ní òkè àlàárùsì so léyìí ó ń hàn nínú hadithi muawiya bin abi sufyan muawiya bin eh, muawiya bin al-hakam as-sulami muawiya bin al-hakam as-sulami ó jẹ́ ẹni tí ó ní ẹran ó wá fi ọmọ obìnrin kan ó fi sọ ẹran yẹn bí kò máa sọ ẹrú lọ́mọ yẹn so ìgbà tó wá ń fi ọmọ yẹn só ẹran ọmọ yẹn wá ṣàìmójútó ẹran yẹn ìkókó wá pa ìkànjẹ lára àwọn ẹran ọ̀hún ìgbà tó wá darí ó wá sọ fún wípé ìkókó pa ìkànjẹ nínú àwọn ẹran yìí ah inú Hakam ọba fọ ọmọ yẹn ní etí ó ní mọ fọ ọmọ yẹn ní etí ni ah ìyẹn ni pé ìbínú tó máa ń gbé ọmọ ṣùgbà tó ń fọ́ ọmọbìnrin létí á ah, lára wọn balẹ̀ so bẹ́ẹ̀ sì tí ẹ bá sì fọ́ ẹrúbìnrin ẹrú ẹrú létí ọ̀dọ́mọlúwàbí nìyẹn ó wá mú nàbí sallallahu alaihi wasallam níta nàbí bí arábìnrin yẹn ìgbà tí Muawiya ní pé mo fẹ́ fi ọmọ yìí mo fẹ́ tú kalẹ̀ ànábì ní ànábì bí ọmọbìnrin yẹn pé ayna Allah níbo lọ́wọ́n bá wà ọmọbìnrin yẹn sì dá lóhùn pé fi sánmà pé ọlọ́wọ́n bá ń bẹ ní sánmà so eléyìí ànábì sallallahu alaihi wasallam ní pé á ah, tú ọmọ yìí kalẹ̀ ìtìkà for iná àmúmìnà múmìnínú ẹ̀wù ń tó fẹ́ lónìí pé ń kọ́ o so nígbẹ̀yìn gbẹ̀yìn náà lóríṣiríṣi ń dé pé kò sí ibi tọ́lọ́wọ́n bò sí kò si tí ti wà tó bá ṣe pé pẹ̀lú ìmọ̀ rẹ̀ pé kò síbi tọ́lọ́wọ́n bò wà pẹ̀lú ìmọ̀ rẹ̀ kò síbi tí ìmọ̀ ọlọ́wọ́n bò wà náà lèyàn ń wí kò tí ìmọ̀ ọlọ́wọ́n bò dé o clear kò sí ní tó burú mi àmì kí ní ọlọ́run gangan kò síbi tí ó wà bá a ṣe wáyé ọlọ́run bá wà pẹ̀lú wa so ibi tí mo fẹ́ lọ gangan kọ́ nìyẹn so insha allah òun ni pé ọ̀rọ̀ tó ní í ṣe pẹ̀lú eléyìí náà pé ń bọ́ ọlọ́run bá wà yìí ọlọ́run lè ní kọ́rọ̀ padà débẹ̀ tó bá yá òun ni pé bẹ́dà tó bá ní í ṣe a máa ní í ṣe pẹ̀lú àkídà tó pé àdìsọ́kàn ni yóò sì máa jẹ́ bẹ́dà bákan náà irú àwọn àdìsọ́kàn bákan náà tó ní í ṣe pẹ̀lú ànábì sallallahu alaihi wasallam òun ni kí wọn máa sọ pé ànábì là ẹni tá a kọ́ dá kí o sì ládìsọ́kàn bẹ́ẹ̀ pé ànábì là kọ́kọ́ ẹni tá a kọ́ dá eléyìí ọ̀tà kò bídí ànírú àdìsọ́kàn yẹn o torí anabi kọ́ la kọ́kọ́ dá o anabi kọ́ la kọ́kọ́ dá àbí kí ọmọ sọ pé ànábì tẹ rí yẹn khulika min nur ibi ìmọ́lẹ̀ ni wọ́n ti dá ànábì a irọ́ o bídí ànìyẹn náà kí o ní irú gbàgbọ́ yẹn sọ́rọ̀ ànábì ipe àdìsọ́kàn bí ànábì wọ́n dá níbi ìmọ́lẹ̀ ni ànábì ò kì í ṣe wọn ò dá láti ibi ìmọ́lẹ̀ o ọlọ́wọ́n bá kílẹ̀ ọ̀rọ̀ anábì sallallahu alaihi wasallam nínú al-Qur'an ó ní qul innama ana basharun mithlukum wọ́n anábì sọ fún wọn ìpè ana basharun mithlukum èèyàn bí yín nìmí náà yuha ilayya wọ́n fún mi níwà yìí ọlọ́wọ́n bá ń fi iṣẹ́ rán mi ni annama ilahukum ilahun wahid ní tí mo ti wá sọ fún yín náà pé ẹ̀sìn ọlọ́run nìkan ṣoṣo ẹ̀rí ní àmọ́ kìí ṣe pé ìmọ́lẹ̀ ni èèyàn bíi tiwa náà ni ìyá ó ní ìyá ó ní bàbá wa náà la gbọ́ lẹ́ẹ̀bá kan náà kí wàá mọ ní ìmọ́lẹ̀ kan ní rìnbọ̀ wá ìmọ́lẹ̀ kan ní rìnbọ̀ láti irọ́ o gbogbo orí ilé tí wọ́n bá ní sí anabi sallallahu alaihi wasallam àdìsọ́kàn tí ọ̀dà ni o bídà ni o àdìsọ́kàn bídà pẹ̀lú anabi ni kí o tó gbà pé anabi òun là kọ́kọ́ ẹni tọ́lọ̀ ńkọ́ dá irọ́ ni o àkọ́kọ́ ẹni tọ́lọ̀ ńkọ́ dá òun náà ni nabiyullahi adam anabi adam ni nínú àwọn mí ènìyàn kọ́dà nínú tọ́lọ̀ ń kọ́dá gan wọ́n yan wọ́n bi anabi sallallahu alaihi wasallam tí kí lọ́lọ́ ń kọ́dá anabi ni awwalu ma khalaqa Allahu al-qalam ntọ́lọ̀ ń kọ́dá ni qalam hadith anabi tó kílẹ̀ ní mẹ́nu sahih sahih Bukhari tó gbóró eléyìí bẹ́ẹ̀dẹ̀ àkídà pẹ̀lú anabi sallallahu alaihi wasallam yẹn ni pé àdádálẹ̀ níbi àdìsọ́kàn náà nírú àwọn eléyìí tọ́ ẹlẹ́ẹ̀kejì oníbẹ́dẹ̀ àìbáyàdà kíyàn ọmọ jọ́sìn fọlọ́run kíyàn ọmọ wa ṣe ìbádà kíyàn ọmọ ṣe bídíà níbẹ̀ lápèjúwe níbi àlùwàlá ẹ̀wọ̀n ó lójú ó lójú ẹni tó bá jó tó bá jòkó tó bá ń ronú tí wọ́n ń wu àlámọ̀rí ẹ̀sìn wa lẹ́yọkọ̀kan lẹ́yọkọ̀kan lẹ́yọkọ̀kan ó lójú yìí tí wọn ò ti lọ bídíà àmà ẹ̀wọ̀n àlùwàlá ṣiṣẹ́ so irú àwọn bídíà àti bẹ́ńbẹ́ ń fẹ́ pàkíyèsí wa kí ní ìgbàjúmọ̀ gan òun náà ni àtàlà fúdùbí níyà kíyàn ọmọ wíyà níyàn gbogbo àná làmọ́ tán máa ń wí náà ni ogun àwọn táwọn kọ́ ọmọ ní primary school secondary school àtàwọn ilé kéwú gbogbo ẹjí ká ló lè máa wá ẹ̀rí fún nǹkan tá máa wí fa àtàwọn ilé kéwú náà wàláhì tí ẹ bá ṣe pé ẹni tó bá ń fi súnà nẹ́bí sọ̀rọ̀ sọ́làmù kẹ́kọ̀ọ́ ẹ̀sìn ìyóò sẹ̀sìn tí yóò dára yẹn lẹ́bi tó bá díjọ́ gbé nàlkìyàmọ̀ ni ẹ wo àtàláfòdò bì níyà kí ọmọ ní ẹmọ ìdàníyàn ẹ rí ńlá níyàn àdùàlá ńlá níyàn ni tó bá fẹ́ gbáwẹ̀ wọn láníyàn ẹlòmí lè ní mi ò bẹ̀rẹ̀ àwẹ̀ torí mi ò dàníyàn lálẹ́ àná so wọ́n ti sọ dídà níyàn di bí ẹni pé bóyá níta ànábì kọ́ wa ni ànábì ò sì ṣe rí ànábì ò mọ́ ànábì ò mọ́ kí ọmọ dàníyàn lò wàlá nàwé tù fárílà lè lù yìí so kò nídìí bídíà ni àdádálẹ̀ ni so lẹ́yìn náà mo wá wo bí tẹ́tí wá gẹ́ẹ̀tì pé bídíà ni kíní yìí tó bá ń sinwọ́ òní ti dàníyàn tó bá fọnu òní ti dàníyàn tó bá fímù òní ti dàníyàn gbà bá bọ́jú ibẹ̀ ọ wá dà níyàn gbà tó bá bọ́jú sọ̀dá kan irú eléyìí kò sí ẹ̀rí kankan fún gbogbo àwọn tíra tá à ń ká tẹ́lẹ̀mílẹ̀ mọ́ni wà níyàtò ìndà gásílẹ̀ lè wájú yìí àṣebí náà làbọ̀ lálàrí wì náà làfà aláṣìmọ́ wí àwọn afárá aláṣìmọ́ wí àwọn kọ́ kùránì o àwọn kọ́ ni hadith anabi sallallahu alayhi wa sallam o afárá aláṣìmọ́ wí náà sọ pé hadith anabi ló sọ báyìí ẹ̀kọ́ ẹ̀sìn yẹn máa ń kà gẹ́gẹ́ bí anabi ṣe ni ká ṣe ni tẹ́ bá lọ léwọ́n náà hadith anabi ẹ̀ẹ́ ẹ lè rí ipe ń jọ́tà ànábì ànábì wa ń fọjú ọ̀wádà níyàn bẹ́ẹ̀ kò sí so lẹ́yìn náà n tán pè ní àníyàn ohun tí ó wà nínú mọ́ tẹ́nu wíbi híbi qalbik n tó fẹ́ níyàn n tó fẹ́ ọkàn rẹ ọkàn rẹ wí ni gbà tó ti jáde ńlẹ̀ kọ́ra gbà tó ti kọ́ fẹ́ máa bomi làníyàn rẹ ti dúró pé àlùwàlá lọ fẹ́ ṣe tó bá fẹ́ wọ tọ́ílẹ̀tì tó sàlùwàlá tó bá ti fẹ́ bomi làníyàn rẹ ó ti dúró pé tọ́ílẹ̀tì ni mo fẹ́ wọ̀ so kò nídìí ká máa wí jáde máa wí wí òun bẹ́ẹ̀ dáa ni kódà lórí irun ká máa wí náà bídíà ni so ọ̀dà ṣéyàn ọmọ sọ fọ́lọ́hún ni ike ọmọ tí mo fẹ́ ṣe jí ń ṣàlàyé rẹ̀ fún ọ mo dàníyàn láti ṣàlùwàlá ẹ mo dàníyàn láti kí irun àyílà ìnáwó ètò sọ̀látà ṣubú yìí ikìtì dàbí ìmáàmì ọ̀dàkọ̀ ìmáàmù náà sí pé ìmáàmù lágbájá kọlọmba lè mọ torí lọ́wọ́ òmùkọ rẹ̀ kó tó ń dákọ̀ mọ́sálásí yín náà sí pé mọ́sálásí àdúgbò tí mo ti fẹ́ kí ni kọ́ba lè yí ọlọ́run dáadáa so náà ni pé irú nǹkan yẹn bídíà ni kò mú kíyàn ọmọ àníyàn dídà bídíà níbi ìbádà ni so ìbádà yẹn ni pé ìjọsìn yẹn máa ń jìnnà sí ìṣe bídíà níbẹ̀ ara rẹ̀ náà ni ẹwo ẹwo ọdún ọdún ọdún bídíà ni ọdún ṣíṣe bídíà ni ìgbà táwọn tó fi ọdún mi kún wọ́n tó fi mólúdì kún so irú ọdún ṣíṣe ìbádà ni ẹwo nínú àwọn bídíà tó lọ ẹ̀mọ́ ọdún òun ni mólúdì ọdún méjì náà lání sọ àwọn èèyàn dá oríṣiríṣi kalẹ̀ wọ́n dá mọ́lúdì kalẹ̀ ọdún lélátọ̀lẹ̀ kádírì gbogbo ẹ̀ náà sọ ọdọọdún tí wọ́n kíra wọn pé ẹkú ọdún o àtúnṣe mi o ní kàkà sórí eléyìí bídíà ni gbogbo àwọn nǹkan yìí mùsùlùmí aláti pàtì tá a bá fẹ́ kírun kan bẹ̀rẹ̀ ọyẹ mọ́ sàzíkìrì láìláìláìláìláìláìláìláìláìláìlá wọ́n fẹ́ kírun ni o wọ́n yẹ sàlẹ̀ Allahu akbar Allahu akbar bídíà ni sọ bí tá tí wọ́n ti ń ṣe bẹ́ẹ̀ ẹlòmílẹ̀ mọ́ ni àti láìláìláwọ̀ dá ni láìláìláwọ̀ dá láìláìláwọ̀ dá àmọ́ níbẹ̀ yẹn ànábì ò ní ká máa wí sí i ànábì sì ní sọ́lù kàmáàrọ̀ ẹ̀yìtùmúní òsọ̀lì ẹ máa kírun gẹ́gẹ́ bí mi náà ṣe máa ń kí ẹ wò tàlọ́ láti mọ sọ́lẹ̀ kan náà níjọ́ kan ní Uthman ibn Affan radiyallahu anhu ló gbé omi jáde ló ní pé òun fẹ́ ṣe àlùwàlá ó ní sì fi hàn yín bá ṣe máa ń ṣe àlùwàlá nàbì sallallahu alaihi ni ó wọ́n lọ wá fọwọ́ rẹ̀ méjèèjì ó fọ ọrùn ọwọ́ rẹ̀ méjèèjì kọ̀dá ẹyọ kan fọ̀ lọ́tọ̀ lẹ́ẹ̀mẹ́ta àwọn ẹlòmíì tó ń ní ìsìn o wọ́n ní àwọn kódà ọwọ́ tó ń fọ̀ ọwọ́ wọ́n ọwọ́ kejì náà fọ̀ kò sí ibi tá ti ṣe ni torí pé kò sí níbi àdìsí yẹn pé ó tún wáá fọ òsì níbi ọwọ́ fífọ̀ kò sí mbẹ́ níbi ọrùn ọwọ́ ẹ̀wọ̀n ìgbà tán débi pé ànábì wáá fọ apá ọ̀fọ̀ ọrùn ọwọ́ fọ̀ mọ́ apá wọn ní àlèyúmúná sàlátà ọ̀fọ̀ ọ̀tún lẹ́ẹ̀mẹ́ta ó tún fọ òsì náà lẹ́ẹ̀mẹ́ta ẹ̀wọ̀n bó ṣe clear sómi pé tálákọ̀ọ́kọ́ ọrùn ọwọ́ yẹn èèyàn ò lè ẹ̀ ní dáfọ̀ lọ́tọ̀ọ̀tọ̀ èèyàn ò fi ọwọ́ gbowó papọ̀ ni so bí ti àlùwàlá ṣe jẹ́ ni gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni àwọn sọ pé ààrẹ rí níbi tàlùwàlá pé ànábì a máa dàníyàn bákan náà níbi ìrun náà àrípa ànábì máa ń dàníyàn àrípa ànábì máa ń zikiri kó tó bẹ̀rẹ̀ ẹ̀run ìkọ́mọ̀ lànábì máa ń fi ń bẹ̀rẹ̀ ẹ̀run so bákan náà kí o tó parí ìrun tán kẹtó sálámà tánà ìbá ti sálámà ànábì ó dákẹ́ ni astagfirullah astagfirullah astagfirullah àtikárù tánàbì máa ń la ilaha illallah wọ́n bẹ̀rẹ̀ náà ni wọ́n máa pariwo wọn máa wí irú eléyìí náà àdádálẹ̀ ni ẹ̀ríkẹ́ mo ti sọ́njọ́ ní ipe àdádálẹ̀ ó le débi pé àwọn èèyàn wọ́n máa ṣe wọ́n sì máa báyàn jà lérí rẹ̀ intanẹ́bí ò mú wa àmọ́ ẹ̀sìn lẹ́ni yóò máa rí sí fìtínà tí ń bẹ́ẹ̀ nù yóò máa rí sí bí pé ẹ̀sìn ọlọ́run lòun ń ṣe kọ́ra yóò máa ṣe yànga lérí rẹ̀ so bákan náà níbi àlọ́lá èjì tó padà síbẹ̀ àwọn kẹ̀kẹ́ mẹ́ta ìlú mi máa ń ṣe onípẹ́ tó bá ti bẹ̀rẹ̀ àlọ́lá wọ́n ní àdúrà kọ̀ọ̀kan fún eríkè kọ̀ọ̀kan Allahumma tahhir yadi Allahumma tahhir fami tí bá ti ń sàlọ̀lá Allahumma ij'al nadhari ilà ilà ilà ilà ilà ilà ilà kìíní kan gbogbo àwọn eléyìí kò sí ẹ̀rí kankan fún nínú àdìsá nàbí sallallahu alaihi wasallam tó fẹsẹ̀ múlẹ̀ òun náà ni pé mùsùlùmí ó gbọ́dọ̀ jìnnà sí gbúrú àwọn kan yẹn so anabi sallallahu alaihi wasallam kìí ṣe eríkèé àlùwàlá kọ̀ọ̀kan kánabi ó tún máa ṣàdúrà lérí eríkèé àlùwàlá kọ̀ọ̀kan sùúrù nǹkan yìí níta gbọdọ̀ lákìsí lélẹ́rẹ́ ni so bákan náà ìpín kẹta wọn náà ní bídà níbi mu'amala so yẹn ni pé níbi mu'amala àwọn bídà náà àmọ́ ṣẹlẹ̀ ńbẹ bírúgbì táwọn afábá ń bá kojú ìwà wọn mú bídà àtọ́lák yẹn ni pé wọ́n pe tọ́lákù kan ní tọ́lákù lè bídà yín ipe tọ́lá ìkọ́ni kalẹ̀ tó jẹ́ titi bídà so kí ni mo kàn fẹ́ mú wá níbi ká fi lè mọ̀ pé ń bẹ bídà o ó pín sí ọ̀nà mẹ́ta ìpín kan nù so bákan náà bídà bákan náà ó tún pín sí ọ̀nà méjì òun ni bídá mùkàfírà àti bídá ẹ̀tú gẹ́rù mùkàfírà òun ni pé bídá tó lè ṣọ̀yàn di kèfèrí ń bẹ tó wá wíyẹn lè pè ní bídá ẹ̀tú kúbùrà òun náà ń pè ní bídá aláńlá tó wá tó pè ní bídá ẹ̀tú ṣìrìkìyà òun náà ní jẹ́ bẹ́ẹ̀ bídá tó ní ṣe pẹ̀lú ẹbọ àbí tó ní ṣe pẹ̀lú kúfùrù àbí ká pè ní bídá aláńlá so ìkejì òun náà ní bídá ẹ̀tú gẹ́rù mùkàfírà wọn náà ni bídà tó ṣe pé kò lè sọ ní di kìí síyàn di kèfèrí kò yìn ò di kèfèrí tíyàn bá ń ṣe òun náà máa ń pè ní bídà tó sógọ́rọ̀ wọn náà ni bídà kékeré so irú àwọn kan yìí òun ni ìpín tí bídà pín sí irú eléyìí mùsùlùmí gbọdọ̀ jìnnà sí méjèèjì náà èèyàn gbọdọ̀ ní pé a ah, ṣe bí kékeré leléyìí ṣe bí ńláńlá leléyìí so torí pé kí ni gbogbo bídà kò sí oore níbi bídà àdádálẹ̀ kìí oore kódà kó jẹ́ kékeré yẹn náà ni mùsùlùmí gbọdọ̀ jìnnà sí àpapọ̀ bídà ni torí pé kíni gbogbo bídà yẹn là nábì pè ní dọ̀láàlà kullu bid'atin dọ̀láàlà so gbogbo ànábì ni gbogbo tí ń jẹ́ bídà o ànú ni ìtumọ̀ rẹ̀ ni pé kò sí oore níbẹ̀ tọ́ àwọn kan wọn bẹ tó ti pọ́n máa ń dá àwọn ìrújú kankanlẹ̀ nípa ọ̀rọ̀ pín bídíà yìí wọ́n ní bídíà pín so ìgbà tí ọ̀wá pín bóun ni gbogbo ẹ̀ wá ń jẹ́ wọ́n ní kúfúrú wọ́n ní gbogbo ẹ̀ kúfúrú ní gbogbo ẹ̀ jẹ́ kó gbogbo ẹ̀ lọ́sàn ẹ̀ di kèfèrí sòrò eléyìí náà ó tún dájú ṣáká pé eléyìí ò kí ń ṣe ìlànà ahlu sunna kí ní gbogbo bídíà náà ní kèfèrí ẹni tí bá ń sọ irú ìyẹn jáde lẹ́nu ike gbogbo bídíà ní kèfèrí sòrò ẹni yẹn tó bá rí ẹni tó ń fa tẹ̀sùbà ó lè ní òun ọ̀sọ̀ fún tí ò bá gbọ́ ó ti di kèfèrí nù abà tó a pé ń fi tẹ̀sùbà sóǹkà ní bídíà ni àmọ́ so àbírú àwọn tó ti pé ń ṣe la ilaha illallah kó tó rí pó bẹ̀rẹ̀ ẹ̀rùn sórí ẹniyàn tí ẹni bí ṣe ń ṣe bídí àwọn kò ní ìrún mọ́ gan àà irọ́ bídí àkékeré ni kò tọ́ọ̀chì irun rẹ̀ torí pé bó ṣe bídí ni irun kìí irun gẹ́gẹ́ ló ti ṣe so irú àwọn nǹkan yẹn náà la gbọ́dọ̀ mọ̀ so kí ni ẹ̀rí táwọn àwọn ènìyàn máa ń gbára lé bá ní gbogbo bídí àwọn ẹni kúfúrú gbogbo tẹ́bá ní kí ló dé wọn ní kúlù bídà àti dọ̀làlà wọn ní kúlù lànàbì sọ pé gbogbo bídà lánàá àá ẹn kò sẹ́ni tó jiyàn yìí hàn sànàbì wá sọ pé gbogbo bídà ní kúfúrù sọ ànàbì ò wí bẹ́ẹ̀ gbàtà ànàbì ò wá wí bẹ́ẹ̀ kí ni wọ́n wá ń sọ ntá ànàbì sallallahu alaihi wí fún kí ni wọ́n ń gba ntá ànàbì sallallahu alaihi tí ò wí kí ni wọ́n ń gbà gbọ́ fún so náà ni pé tó a pé kúlù bá ni pé gbogbo nǹkan gbogbo ẹ̀ náà ni àkọ́kọ́ ànábì ò sọ pé gbogbo ẹ̀ ni kúfúrù dọ̀làlà lànàbì pè dọ̀làlà ànábì ni àánú ni gbà mí àánú sí ní àánú lè jẹ́ kúfúrù àánú lè jẹ́ ẹ̀ṣẹ̀ ṣùgbọ́n nípa àánú ó lè jẹ́ kúfúrù ọlọ́ni wa man yushrik billah faqad dalla dalalan mubina ìbomi òní dalalan ba'ida ẹni tó bá ń ṣe tó bá lọ lè ṣẹbọ pẹ̀lú ọlọ́run ó ń tọ̀ ń nù ní àánú tó fojú hàn tó jìnnà so dọ̀láàlù náà ọlọ́run bá lò fún ṣíríkù ń bẹ̀ wọn so bákan náà dọ̀láàlù sì ní àìsùnmọ́ jẹ́ ipe kéèyàn kan ṣe nǹkan tí ó jẹ́ ẹ̀ṣẹ̀ ipe àṣìṣe lélẹ́yìí o ẹ̀rí ńgbà tí àwọn ọmọ ìyá nàbí Yusuf sọ pé wọ́n ní wọ́n ní inna abana inna Yusufa la habbu ila abina wa nanu hisbatun inna abana inna fi dhalalin qadim ah, wọ́n ń ṣàṣìṣe torí pé kí ni ó fẹ́ràn Yusuf jù wá lọ àwa sì ní Usba ìjọ làwa àwa pọ̀ ó sì wá fẹ́ràn Yusuf jù wá lọ so wọn ni ah Yusuf ẹ̀yẹ pé anabi bàbá àwọn anabi Yakub pé ó ń ṣàṣìṣe so ó mi pé n tí kò tó kúfúrú ní nǹkan tí ń ṣe so bẹ́ẹ̀ náà ni irú ẹ̀ tó ṣẹlẹ̀ sí Imra'atul Aziz ìyàwó ọba tí anabi Yusuf ń gbọ́dọ̀ rẹ̀ gbàtàwọn yẹn ń sọ káàkiri wọ́n ni a imra'atul aziz turawidu fataha nafsiha inna lanara kol shagafa hub wọ́n ni inna lanaraha fi dhalalin mubin wọ́n ni a ah, obìnrin yẹn a rí níbi àánú ẹ̀wọ̀ àánú náà ni wọ́n sọ fún in tó yìí ṣe yẹn ṣe bọ́ attempt pé kí yusuf bá wọn ṣe zina ni ẹ̀ṣẹ̀ ni sàmọ́ ni dhalal tó òun ni pé ká rí dọ̀láàlù yíwọ̀n túmọ̀ sí pé kúfùrù ní jẹ́ dọ̀láàlù dọ̀láàlù lè jẹ́ kúfùrù dọ̀láàlù lè jẹ́ ntí èsè kúfúrú yẹn ni pé kọ́ jẹ́ ẹ̀ṣẹ̀ so idan tá a bá lọ léwo kullu bid'atin dalalah pé gbogbo bídà ní àánú so yẹn ni pé àánú yẹn dọ̀lálà yẹn ó lè jẹ́ ṣírìkì dọ̀lálà yẹn lè jẹ́ kúfúrú dọ̀lálà yẹn lè jẹ́ ẹ̀ṣẹ̀ tí ò ní tó àwọn méjèèjì tí mo sọ síwájú yìí so òun náà ni pé ẹlòmíì tó wá lè máa wò pé ah kullu pé kullu èyí wò mí pé kullu kọ́ wá jẹ́ pé ìdájọ́ kan náà ni gbogbo ẹ̀ ó ní kò mí pé ìdájọ́ kan náà ni gbogbo kullu ó ní so pé ẹ tẹ́wá ti dákọ̀ kúlù ìdájọ́ kan náà ni so léyìn ó clear so òun ni pé ọ̀rọ̀ bídà nípa ike bídà wa ni fẹ́ má kú ju ìyá pàmò bídà wo la lè pè ní bídà ṣìrìkíyà torí títún máa ń fìtínà lómìn náà nìyẹn bídà wo la lè pè ní bídà kùfúríyà kí bídà wo ni bídà tó ṣe pé ṣíríkù ni ẹbọ ni òun ni lápèjúwe nísìn ẹ̀rí pé ẹni tó bá ń lọ sídìí Ọ̀ṣun ó lọ sídìí Ògún ó lọ lè tọrọ nǹkan bẹ́ẹ̀ ẹ̀rí pé e ẹbọ sangiri shirk náà lọ́lọ́ lé sí kò ní ṣe yìí ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ẹ̀sìn rárá bọ̀tẹ́ tó lọ síbi kan tó lọ pé ẹ àwọn ẹni ọlọ́run rè ńlọ lè tọrọ ọmọ níbẹ̀ ńlọ tọrọ ọmọ lọ́dọ̀ so ọ̀dọ̀ tó lọ níbi rẹ̀ tó lọ bóyá nàìjíríà ní bóyá senegal pé ipe ọ̀dọ̀ àwọn ẹni ọlọ́run pé ó ti fi ọlọ́run kún pé ọ̀dọ̀ àwọn ẹni ọlọ́run so yóò wá lọ lè béèrè nǹkan lọ́dọ̀ rẹ̀ so irú lílọ́tọ́ lọ yẹn tó lọ lè béèrè nǹkan lọ́dọ̀ ẹni pé sànú mi mo gbà mí nínú ìṣòro yìí wọ àfa lágbájá má jẹ́ kí ó bàjẹ́ so ẹ di pé ntọ́ nígbàgbọ́ ni pé ọ̀rọ̀ ẹni yẹn lọ́pọ̀ mẹ́sìn ó di bídà àìtó ń ṣìrìkìyà kì í ṣe ṣìrìkù sàgbẹ̀dà bídà ló ó lè dirẹ̀ débi ṣìrìkù nẹni bẹ́ẹ̀ náà ni tó kúfúrú náà nìsín tó kúfúrú òun lápèjúwe kí yẹn lọ lè mú àyà alukur'an ẹ̀rí pé ẹni tó fẹ́ ṣe oògùn àjàtúká tọrọ lé wá àwọn nǹkan táwọn aláwo ń lò àwọn oníoògùn àwọn oníṣègùn máa ń lò tó lò òun ṣe tiẹ̀ kò ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ ẹ̀sìn àmì ẹni tó ń lọ lè mú àyà alukur'an ó wá mú àyà alukur'an kan ó wá so ó wá ní òun ṣe bákan bákan òun àrò lè jù sínú sálángá ẹ̀rí pé ó ti lọ kur'an papọ̀ mọ́ oògùn tó fẹ́ ṣe òun ó di bídà kùfùríyà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ so bídà ṣìrìkíyà nu bídà kùfùríyà ni so anabi sallallahu alayhi wa sallam kọ́dà àti tí ò tó náà irú àwọn tí ò tó irú àwọn tí mo sọ lẹ́ẹ̀kan yẹn bí atẹ́sùbá ni àbí yẹn ṣàdúrà tán ọ̀fọwọ́bọ́jú bídà náà ni so ìfọwọ́bọ́jú yẹn gẹ́gẹ́ bídà ni ìtẹ́wọ́ ni súnà ìfibọ́jú bídà ni kò sínú súnà anabi sallallahu alayhi wa sallam so gbogbo àwọn kan yìí náà ni ó gbọdọ̀ yé mùsùlùmí tí wọ́n sì gbọdọ̀ máa wádìí káàkiri so gbogbo ń tọ́ kànyàn nínú ìdú ẹ̀sìn yàn kí bó ní ṣe sí ẹ̀sìn mi tí ó clear tí ò ní jọ wọn bẹ́dà torí kò síbi yàn ṣe máa lè máa ṣe bẹ́dà nínú ẹ̀sìn bó ṣe lè máa ké bó ṣe lè kó kéré tó ìyẹn ń sọ pé anabi sallallahu alaihi wasallam ipe anabi ò rí ẹ̀sìn yìí mú wa pé ẹ̀sìn yìí ò pé ká fi kún un kó ṣe pé bóyá ìtànàbí máa ń ṣe náà ni àmọ́ wọ́n lọ kàn pé á ah, jẹun tó fi kún fún un sobiru lápèjọ ìsànàbí máa ń kírun wọ́n wá fi síkìrì kun níbẹ̀rẹ̀ tí ànábì ọmọ síkìrì ṣe sí ni so náà ni bídà ṣíṣe nínú ẹ̀sìn mùsùlùmí máa ń jìnnà sí ni so ẹnu àsìkò tí ó kù yìí bóyá kí n gba ìbéèrè ẹni pé mo sọ pé ìbéèrè so náà ni màá gbà so ẹni tó bá fẹ́ pè bóyá náà pé àwọn kan ti ń pè wọlé gan naam salaamaleykum. salamu alaikum okay. naam òun ni pé mùsùlùmí ò gbọ́dọ̀ jìnnà sí nǹkan tá à ń pè ní bídà alápapọ̀ náà. wàlẹ́kùmù sálàm. wàlẹ́kùmù sálàm mo ń dá yín lóhùn. ẹ jọ orúkọ mi ni Sulaiman láti Sàlàlùkù. ẹ káàbọ̀ ẹ jọ ìgbè béèrè tí mo fẹ́ béèrè kò ń ṣe based on topic ten sọ ọdún yẹn ó máa ń yà mí mo mọ̀ bóyá nàbí máa mọ̀ àwọn obìnrin míì tó máa wà nù yín tó máa ń kí nìbọn. ok Allahu akbar ah, ó ti a ah, kò sínú súnà ọ ẹ wo o lè súnyàn débi ẹbọ gan kí ọmọ fi píìnì ah. mú oyún ipe nítorí ká burú mọ́ ṣèyàn ẹbọ ni o píìnì ò lè ṣe kankan fún ọ o so iru nǹkan báyìí ó burú gan bẹ́ẹ̀ ni kí wọ́n máa lo òka pé òka tí ò ní jẹ́ ká burú ṣèyàn bí ó wà nínú oyún àbí kò sí nínú oyún ni so kò bá mu rárá kódà òka akẹ́tọ́ o ń pè ní òka ìjọlá ànábì mùsùlùmí gbọ́dọ̀ jìnnà sí òka ẹbọ ni ó ni o kọ́lọ́n kó ṣàánú fún wa naam naam láìpẹ́ ẹ̀ ń o. naam ẹ kúrò gbogbo àti ẹ̀sùn pé bídíà yìí. kápá jùlọ àwọn tí wọ́n yà ń ṣèyàn síkì kó tó pé wọ́n ó wọ́n ó gbé e kámà. ẹni bídíà nípa iná tí ó sì ṣe. pé ó sì wà ó wà lápẹ̀lẹ̀ pé bí a bá ti ṣe ìyẹn ọlọ́run kọ̀ ọ́n àbí wọ́n di kẹfìrí. Allahu akbar ẹ náà àti dání lóhùn pé wọn ò di kẹfìrí àmọ́ wọn ò ní nílá dá nǹkan tó ń ṣe yẹn o tí wọn bá wá ẹ máa gbọ́ tí fi kalẹ̀ yóò mọ̀ kó bá ìrun wọn o yóò máa kó bá ìrun anábì sallallahu alaihi wasallam ní kí man amila amalan laysa alayhi amruna fa huwa raddun anábì ní tó bá anábì sallallahu alaihi wasallam anábì ní ẹjú ẹjú kí n parí ọ̀rọ̀ anábì ní tó bá máa ń ṣe nǹkan kan nínú ọ̀rọ̀ ẹ̀sìn tó ṣe pé mi anábì ò kọ pé máa ṣe báwọn ìpàṣẹ rẹ̀ bẹ́ẹ̀ fún anábì ní ọlọ́run dá lù láyà ni so ìyẹn gbọ́dọ̀ ṣe anábì bó ṣe ìyẹn gbọ́dọ̀ ṣẹ̀sìn bí anábì sallallahu alaihi ṣe ní ká ṣe ni naam. Assalamu alaikum. Ah, wa alaikum Ah Wa salaam. Na alhamdulillah. Ah ọkọ ti ọkọ Wa Alhamdulillah ẹ kúrò lẹ. Náà mi ká wọ̀sán. Ẹjọ́ abẹ́tẹ̀ nípa ẹni tí a ń sọ fún pé Muhammad pé. Sallallahu wa sallam. abarabi ti wa pé ànábì pé wọ́n sọ pírẹ́sọ̀ fúngbà tó wà ní kiri ìṣẹ̀dá hmm. òun kíra rẹ̀ sọ fún bẹ́ẹ̀ níbẹ̀. ẹ bó ṣe rí náà nìyẹn ìyíwọ̀n yọkù lábára wọ́n ṣe é fún but ànábì sallallahu alaihi wasallam náà ló sọ ọlọ́run ló tún fi rinlẹ̀ kò sẹ́ni tó takò pé wọ́n ṣe fún bẹ́ẹ̀ ní Bukhari àdéhùn bẹ́ẹ̀ so náà ni kò yẹ wọ èèyàn náà ní jẹ́ kì í sì èèyàn náà sọ pírẹ́sọ̀ fún ṣe bẹ́ẹ̀ èèyàn náà ni. naam waaleykum salaam wọn dà last call náà ni naam. naam ẹgbẹ́ tí nàmbà jẹ́ fún mi. wọ́n gbé fún ni. so wa yìí. bí tí èèyàn bá de oúnjẹ mọ́ di o kódà èèyàn láwẹ̀ gbogbo nǹkan tí èèyàn bá ń ṣe lèèyàn ní kó lọ́wọ́ bá kó ṣàánú fún wa so inshallah wa tí a bá sí orí nọ́mbà lẹ́yìn ètò zero eight one zero thirty three fifty one fifty four nine zero eight one zero thirty three fifty four fifty one fifty four nine Abdulfatah Sarumi ló ń wa kó wa rahmatulahi